yáàdì kan nínú aṣọ tí mo wọ̀ yìí ilé tó ti pé yáàdì mẹ́wàá wọn bá rán yáàdì kan nù rẹ̀ ọ̀rọ̀ aṣọ tẹ̀yìn mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yìn tẹ̀ wọ̀ kí alẹ́lẹ́yìn ojú àmọ́ kí lọ sọ ọ́ di orúkọ wo lọ fẹ́ kí wọ́n máa fi pè ọ́ eléyìí ò túmọ̀ sí pé oní ìmánì mímọ wọ aṣọ jẹ́jẹ́ aṣọ pẹ̀lẹ́. aṣọ tó ṣe é pé kò túmọ̀ sí pò ń ṣe fùkẹ̀sí fáàrí aṣọ tí ìlú máa ń ká aṣọ irú rẹ̀ ò pé méjì lágbègbè àmì ìmánì àmì ìmánì anabi sallallahu alayhi wa ó tún wí lẹ́ẹ̀mejì Allahu a'lam bóyá nínú àwọn nǹkan wíwọ́rú àwọn aṣọ tó fi jẹ́ àmì ìgbàgbọ́ òdodo. òun náà ní kí gbogbo ẹni tó bá ti wọ́rú aṣọ yẹn àní bá ló ní gbéraga àní bá ló ní mọ́tòmọ́tò àní bá lẹ́ni tó máa tẹlẹ̀ bí ẹni tó fẹ́ fi bàtà lulẹ̀ a sì ní bá lẹ́ni tí máa rìn sọ̀jìká bí ìgbà tí ibú òkun ti ń fi sọ́tún ti ń fi sósì àní bá lẹ́ni tí máa rìn gárùn-ún bí ẹni tó fẹ́ ga ju àwọn àpáta àti òkè ńláńlá lọ yóò máa ṣe pẹ̀lẹ́ yóò máa rìn pẹ̀lú tẹríba wọn náà máa wo bó ti ṣe máa ń ṣe ọ níjọ́ tó o bá wọṣọ tuntun tó wọ̀ rí tẹ́lẹ̀ tó o bá jẹ́ni tó ní tẹríba ṣe Allah máa wo bó ṣe máa wúra rẹ máa wúru apá tó máa san lọ́jọ́ tá à apá ata ló tún kún bì kan ni máa wo bó ti ṣe máa ṣe ìṣe pé ta ni ó mú ọ ẹni ọba ti ríru aṣọ tí wọ̀ ìwọ̀ kọ́mọ wulẹ̀ tiẹ̀ dúró nídúró pọ́ǹfẹ́ bárù rẹ sọ̀rọ̀ gbérago ti pọ̀ jù èyí sì wọ àwọn solówó iyebíye aṣọ fùkẹ́fáàrí kọ́rọ̀ yàn lọ́rùn láti sẹ̀sì torí kọ́ ọmọ wò pé ojú gétò rẹ̀ lè rún àwọn agbọn bìkan àti bìkan àti bìkan nínú aṣọ yẹn ó ṣeéṣe kéèyàn fi kó pàǹtí kó dọ̀tí àti érí nígbà tí èèyàn bá forí kalẹ̀ nínú sọlẹ̀ wọ́n lè sọ pé actually mi ń sọ pé mi ní í ṣe sọlẹ̀ ṣùgbọ́n àwọn máa jẹ́ lẹ́yìn ìgbà tí mo bá release aṣọ yìí tí mo bá bọ́ ọ lẹ̀ tó bá parí occasion tó mú mi wọ́ sọ yìí. ah aláwọ̀dé rí aṣọ tá a a lè fi ṣe sọ̀lẹ́ ẹ̀rọ kásọ nìyẹn aṣọ burúkú nìyẹn aṣọ tó lè gbé kó o forí kanlẹ̀ fún Allah ẹ̀rọ kásọ ti di aṣọ Siya. sí ìyà kìí sasọ́tọ́ da aláṣọ ọrú eléyìí ma bẹ́ẹ̀ ni wọ́n àtọ́ bá jẹ́ pásọ láwọ̀ ni má lè sin Allah. bó lásán ṣe wá fẹ́ jámi ìmánì kò lè jámi ìmánì ẹni tó bá sì mọ́lá ike kọ́ máa wọ́rú aṣọ kò ní fẹ́ wàṣọ tó kéré sí ní gbogbo ọjọ́ ayé rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ọjọ́ ayé yìí lòfin ṣẹ̀rí àníkà máa báwo la ti wá fẹ́ ṣe aṣọ rádaràda aṣọ rádaràda aṣọ àbùkù aṣọ ẹ̀tẹ́ tí ó gbé ní jìnnà sáti sin Allah irú ẹ̀ náà lẹni tó wọ̀ ọ́ wọ̀ tí ó fi máa fojú rénà gbogbo ẹni tó bá bá sọ̀rọ̀ kése ọmọ tó wọ́ọ̀tì ni wọ́n fẹ́ tọ̀ ni tàfi gbọ́dọ̀ máa wọ́ọ̀tì tàfi gbọ́dọ̀ máa wọ́ọ̀tì rẹ̀ àti èsì pé wọ́n kọ fọ̀sẹ́ẹ̀lì sí ọlá wọ́ kó wo wóra rẹ kó wo ń kọ́ ọmọ kó ń ṣe sàwáwù rẹ àgbégbé èèyàn ẹnìkejì ni lókùn ìgbà tó bá pé èèyàn ló náà inna akramakum indallahi atqakum ntí màá sọ ní dẹni àpọ́nlẹ́jù ní ọ̀dọ̀ Allah òun náà ní pípáyà rẹ̀ jù àwọn asọ olú ẹlẹ́dàá wò ní wò. إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم بل نبي محمد صلى الله عليه وآله وسلم صلى الله oníwò ara yín kò sì ní wàwòrán yín ara ẹ̀kọ́ tó múra tó ń kí oúnjẹ mọ́lẹ̀ ń jíjẹ tó ìfọ oúnjẹ jíjẹ tó ìfi sáwàdà ó lè jẹun kọ́ jẹlé ọfẹ́ tóbi kó fi àgbọ̀n ọfẹ́ tóbi kó bàràkàtà títóbi yín kọ́ ni Allah yóò wò nítorí pé wa a'adana Allahu azza wa jalla min ash-sharr ń jẹun ó fi ń tóbi fún jahannama ni jama. ọ ń jẹun ó ń yó ó ń rankùn ó ń ga ó ń fi àgbà fún náà jahannama ni. torí pé Allah sókè àlọ́ ń jẹun dàgbà sí ọ ń jẹun dàgbà tóbi fún ni. ara yín kọ́ ni Allah fẹ́ wò ẹ̀rí kó ara lẹ dààmú fún ẹlòmínísìn efon jẹ lára ẹ̀fọn tó jẹ lára yẹn. àwọn kòkòrò kòkòrò ojú ibi tí ẹ̀fọn ti jẹ́ wá wà lára rẹ̀ ó lè kiri gbogbo fámásì tọ́wà lù tọ́wà kó kiri rẹ̀ tán pé ẹ bó ń wo oògùn tó ń fi ṣe oògùn àwọn rashes eléyìí tó wà lára wọ òyìn báyìí subhanallah ẹ ṣe bóyá tí àwọn kòkòrò ń bá ń bẹ lára èèyàn ní wàlìjánà ni. ẹni tí irun tó so lójú. So, yóò ma fún ẹni tí pimples ń bẹ lójú rẹ̀ kò ní gbádùn máa tá ni yóò máa wó nítorí ó kárí yẹn fresh bí ya rẹ̀ bí sáyé nǹkan tí Allah wò kọ́ nìyẹn kò sí ní tí àwòrán bẹ́ẹ̀ ṣe rí kílẹ̀ ń wọ̀ sọ́rùn ọwọ́ aṣọ ẹyọ kan aṣọ ẹyọ kan tó wọ yẹn yáàdì mẹ́ẹ̀ẹ́dógún ni áà ìwọ nìkan tẹ̀sí mọ̀ yí pé àwọn géńdékùnrin tẹ́ máa rọ adá bùbá tí ò tóbi jù fún àti ṣòkòtò gbogbo ẹjọ ọ̀pá mẹ́ta àbọ̀ fifteen divided by three and a half ayọ̀ bùbá mẹ́rin aṣọ òtún sẹ́kù abẹ́ẹ̀kọ́ ni. so aso èèyàn mẹ́rin ààbọ̀ ni wọ́n nìkan dá sọ́rùn orú òun ọ̀ ó tún máa wọra rẹ pé kò rẹ lórí rọ àwòrán yìí kọ́ lólu alẹ́dàá fẹ́ wò ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ aṣọ ọ̀pá mẹ́wàá ní twenty naira àbí thirty naira wọ́n á bọ̀ ṣiṣẹ́. Isi ọ̀nà wọ́n ṣe síwájú àtẹ̀yìn aṣọ yẹn ní hundred and fifty thousand naira ha aṣọ àwọ̀wàlìjẹ́ nà ní àbíbáwò aṣọ twenty thousand wọ́n á ṣiṣẹ́ sí ara aṣọ yìí ní hundred and twenty thousand abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ wọ́n á kóbó wọ́n á dún wọ́n kóbó lẹ́yìn. èyí á ti ṣe wọrú aṣọ náà tí ó ní fún Allah tó ṣòro ẹ sì mọ̀ pé gbogbo aṣọ kò sí bó ṣe lè dáa tó àfàìtì ìfọ̀ bá ti ó ti bẹ̀rẹ̀ sí ní àléébù ti bẹ̀ omi ìga yóò bó pẹ́rẹ́pẹ́rẹ́ ni àkọ́ àwọn bá kọ́ sẹ́tẹ́ òun bá sódà tán. omi ẹ̀wẹ̀wẹ̀ tẹ́ ẹ bá ti fọ̀ báyìí ẹ rí i pé ohun tí wọ́n fi ṣiṣẹ́ sí lára tẹ́ ẹ bá ti fọ̀ táìfọ̀ ẹ rí i pé ohun tí wọ́n fi ṣiṣẹ́ sí lára òwú yẹn okùn wọn yẹn àlébù ti bá ní kété tẹ́ ẹ bá ti fọ̀ kò sí bẹ́ẹ̀ kò lè tún jọra wọn mọ́ pẹ̀lú tàkọ́kọ́. subhanallah ní nǹkan tó sì jẹ́ pé lu ẹlẹ́dàá nǹkan ní owó tí ó fi ṣèṣirò fún wa àwọn kan wa ní owó àtàwọn sẹ́ta gbélé ayé ṣe. يا خادم الجسم كم تشقى لخدمته أتطلب الربح مما فيه خسران انهض إلى الروح واستكمل فضائله إنك بالروح لا بالجسم إنسان ìwọ tó ń ṣiṣẹ́ sin ara rẹ̀ ah wàhálà tó máa ń ṣe mọ́ kúkú pọ̀ ọ́ lórí àti ṣiṣẹ́ sin ara rẹ̀ yìí báyìí ọ̀ ń wá láti jèrè látara ń téèyàn jèrè lára rẹ̀ òfò ni wọ́n ṣe ń bẹ̀ ẹ̀mí rẹ ni ó dìde tì kó o sí àwọn nǹkan tí ó jẹ kẹ́mi rẹ ọgbọ́ lákọ́gbọ́ rẹ nítorí pé ẹ̀mí lọ́sọ̀ọ́ dèèyàn kìí sara lásán tẹ́mbàléèyàn kú ara rẹ̀ ń bẹ kótó di kó ara ọlọ́ọ̀ nù sàárè ṣùgbọ́n mi ló kù lára rẹ̀ ni wọ́n ti sọ pé èèyàn kú torí ẹ̀ innal badadata minal mi máa wọ aṣọ pẹ̀lẹ́ aṣọ tí èsì aṣọ gbèsè aṣọ tí èsì aṣọ kárí mi ẹ wò ó ẹ tún wò ó irú rẹ̀ pé méjì lágbègbè ibi tá a wà yìí mi máa wọ àwọn aṣọ tí ò rí bẹ́ẹ̀ minal iman nínú àmì ìgbàgbọ́ òdodo ni nínú àmì ìgbàgbọ́ òdodo ni òtúmọ̀ sí kíkọ́ ọmọ gbàsọ ẹ̀yọ̀ kankan jojúmọ́. kọjọ tí mo lára kó tún máa gbé ká kọ́ sọ pé iná lè pé ká sì mara bápá sọ lágbára rẹ bá ká láyé tó ní kò sí nǹkan tó burú ń bẹ̀ láti má wọ̀ ọ́ pẹ̀lú dọ̀tí bí ẹni tó pọ́n fọ́ kọ́ baba ọmọ látara rú ìṣesí yìí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ wípé a lè máa sọ àwọn ọmọ wa a lè sọ ọ̀kan nínú ọmọ wa lórúkọ bàbá wa torí jábìrì yìí abdullahi ni bàbá tiẹ̀ onáà wàá bímọ sọ ní kíni abdullah ọmọ rẹ̀ ń jẹ́ abdullah bàbá rẹ̀ sì ń jẹ́ abdullah torí rẹ̀ bàbá abdullah jaabir ọmọ abdullah ọlọgbẹgbà wáyé wa wáyé o tá a bá wá sọmọ wa lórúkọ bàbá wa àbábá sọmọ wa bìnrin lórúkọ ìyá wa kákìyèsí pé kì í ṣe àkìdà kákìdà ló mú wa sọ wọn bẹ́ẹ̀ o. kìí ṣe àkídà burúkú jákujáku ló mú wa máa sọ àwọn ọmọ wa ló kọ bàbá àbí ìyá wa o èwo la kídà kákídà èwo la kídà jákujáku onáàní kọ́ ẹ pé bàbá rẹ kú àbí ìyá rẹ ọmọ tó bí gbàrà lẹ́yìn ikú wọn ọ wá sọ ló kọ bàbá àbí kọ́ sọ lórúkọ ìyá etí yorùbá kà fún bàbá túndé bàtúndé. ìyábọ̀ yétúndé tó bá gbé lábẹ́ àkídà báyẹn ló ṣe sọ wọ́n kọ̀tọ́ nítorí pé àkídà kákídà nìyẹn àkídà tanasukhul arwah pé ẹ̀mí a máa ya lọ sí ara nǹkan míì ẹ̀mí tó ti kú ó lè lọ di nǹkan míì ètò mú kí yorùbá máa dáṣà òun tàka sórí ọ̀dà yìí àtúnwá àti pé pápá gan bóńbà tuntun ayé wa ń kọ́ irú rẹ̀ ò tún ní ṣẹlẹ̀ ayé àtúnwá kankan ò sí bóńbà tuntun ayé wa kò sí irọ́ lásán ni nítorí táyé àtúnwá bá tún wà ó káwọn baba ńlá wa àwọn ètò ti kú baba ńlá bíi ìpele kẹwàá ó káwọn ti tún wà kó sojú wa ẹ̀kún ti tó ayé wa so ṣùgbọ́n ẹni tó bá ti kú ti kú à ń padà abọ́ òsì odijọ́ gbẹ̀ndàl kìyàmà eléyìí nígbàgbọ́ àwọn mùsùlùmí eléyìí tó gbọ́dọ̀ wà fún ẹ tí ò bá ti sí fún ẹ ò nígbàgbọ́ àwọn mùsùlùmí ẹlẹ́ lómi ọmọ sọ pé ó sì ṣe ṣe o tó wọn bá tán ayé wá kó wọn tán ayé wá láwòrán ọpọlọ àbí kó wọn tán ayé wá láwòrán adarí pọ́n àbí láwòrán àjàpá àbọ̀bọ̀ àbájá àkídà àwọn kèfèrí gbogbo eléyìí mùsùlùmí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ ó tiẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́rú ẹ̀ bàbá ẹ̀ ti kú ó ti kú bàbá ò ní padà wá dípò pọ́ àmọ́ sọmọ ní Babátúndé Bátúndé rárá mọ́mí rẹ̀ ti kú màmá ti kú ó ti kú nù ó ti dọ́gbìn dàlùkìyàmù àbùrọ̀mọ́ sọmọ níyàbọ̀ àbí yétúndé ẹni tó bá sì kú akramakumullah kò sáàyè pé yóò tún jáde wá sílé ayé yìí má àwọn ti parí tiwọn torí ẹ̀la nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló ti sọ nínú hadith wípé la tusubbu al-amwat fa innahum qad afdaw ila ma ẹ mẹ́sàn-án máa bú àwọn òkú torí pé àwọn ti lọ dé bá ní tí wọ́n gbélé ayé ṣe nítòkù wájú wọn òun náà ní kí wọ́n máa rí nítòkù gbélé ayé ṣe wọ́n ti máa tàtínú sàárè rápẹrẹ ibo ní bùpadà sí tàwọn tí àlùjánnà ní àbíná àtinú sàárè ní kálukú ti rí tiẹ̀ ẹ̀ńbàsì ti kú ọ̀rọ̀ pé tún padà wá kò ṣẹlẹ̀ àyàfà wọn tí Allah tọ́pa tó tún jí kó tó tún pa wọ́n padà tó fi jíjí wọn lẹ́yìn ikú wọn tó fi sàmì fáwọn èèyàn kán lè ba àmọ̀dájú sáká anna Allah yab'athu man fi qubur ya Allah yóò sì àgbéǹde àwọn ẹni tí ń bẹ nù sàárì wọn. gẹ́gẹ́ bí ẹni tó gba ìlú yẹn kọjá nínú suratul Baqara ìlú tó ti dahoro tí gbogbo àwọn ará abẹ ti kú tí wọ́n sọ pé anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha báwo ni Allah ti ṣe lè dí àwọn eléyìí lẹ́yìn ikú wọn olú ẹlẹ́dàá wa sì pa fọ́gọ́rùn ọdún ó sì tají lẹ́yìn ọgọ́rùn ọdún qala kam labith oníjọ́ mélòó ló ti lò báyìí ọ̀hálẹ̀ lẹ́bi tó yẹ́wò máa ń ọ̀hún bá ọ̀bọ̀ yẹ́wò ọjọ́ kan àbí ìdá kan nínú ọjọ́ kan ni mo ti lò ọ̀hálẹ̀ bẹ́ẹ̀ lẹ́bi tẹ̀mí àtàán ọ̀rọ̀ orí bó ti ṣe ń wí o ó ti ṣe ọgọ́rùn-ún ọdún báwọn wàá wo oúnjẹ rẹ àti nǹkan amú rẹ eléyìí tó ń gbé rájò lọ́jọ́ sí. Si lẹ́mìíyẹ́tẹ̀ sẹ́lẹ̀ kò tí ì bàjẹ́ kan wanzur ila himarik walinaj'alaka ayatan linnas kó kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kálíbà fi ọ́ sí àmì fún àwọn èèyàn pé bólúwa bá pẹ̀dá a tún máa jí ẹ̀dá bẹ́ẹ̀ náà ni alam tara. إلى الملأ من ب... ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون سووا لني أولي كان سادي قلوا من لي tán jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún nítorí ìbẹ̀rù kú pé béèyàn bá dákẹ́ sílé tó jókòó kalẹ̀ ilé ni kú káyàn má ẹja filé lẹ̀ kíkú ọmọ bàá rí wa mú olúwa ẹlẹ́dàá wa sì pa wọn níbo lèyàn ti kú qul law tún fi buyutikum labarraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim. nígbà tí àwọn kèfèrí tó ń sọ fáwọn ọmọ ẹ̀yà wọn tó jáde lọ kópa nínú ogun tí Allah wa kádàrá kan pa wọ́n sójú ogun àwọn ọmọ ẹ̀yà táwọn ti gba ìmánì táwọn ti jẹ́ mùsùlùmí àwọn sọ pé law ata'una ma qutilu tó ẹ kàn tẹ̀lé tiwa ni wọn ò ní kú síbá ni wọ́n tó kò lé wọn gbọ́rọ̀ ni olú ẹlẹ́dàá ni a ah, law kuntum fi buyutikum tẹ́ bá jókòó kalẹ̀. لبرز الذين كتب عليهم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم àwọn ẹni tá a ti kọ àkọọ́lẹ̀ pé wọ́n kú wọ́n á jáde lọ bí tí wọ́n pa wọ́n sí tóra kọ́ọ́lẹ̀ ní gbogbo nǹkan. akramakumullah àwọn ń sá fúnkú ikú pa wọ́n lóde sẹ́mi kó àwọn ń sá fúnkú ni ikú àwọn apàdé wa wọ́n dàbí ìgbà tá à ń lọ bá ni. qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum sọ fún wọn pé ikú tẹ̀ ń sá fún ó dájú pé yọ pàdé yín ẹ̀ ń lọ bá ni olú ẹlẹ́dàá wa pa wọn thumma ahyahum lẹ́yìn náà ló tún wá gbé wọn dìde eléyìí ó fi sàmì ipe ẹ lè sá fún Allah torí pé la manja wala malja min Allahi illa ilayhi kò síbi tá a fẹ́ gbà sájàjà bọ́ má Allahu lọ́wọ́ àfikọ́jọ́ pọ́wọ́ Allahu náà láàmà kó sí ó lè fẹ́ sá lọ ní ìsìtí Allahu lè mú yàn gbogbo bí tó ń sá lọ́wọ́ rẹ̀ náà lọ́ọ́ máa kó tó gbogbo àwọn eléyìí Allahu fi sàmì kẹ́lẹ́ bá a pé tó bá pààyàn yóò jiyàn àmọ́ kẹ́nìkan tí wàá kú yóò tún jí kò lè ṣẹlẹ̀ ìrọ̀ náà níta Ibrahim alayhi salam tóní rabbi arini kayfa tuhyi al-mawta qala awalam tu'min qala bala walakin liyatma'inna qalbi ìrọ̀lú ẹlẹ́dàá mi fi hàn mí báwo ló ti ṣe máa jó ọ̀ gbàgbọ́ ni wọ́n gbàgbọ́ ṣùgbọ́n mò ń fẹ́ kọ́kàn mi ó balẹ̀ nítorí pé gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith laysa al-khabaru kal-mu'ayana laysa al-khabaru kal-mu'ayana ìròyìn kò tá àfojúbà ntẹ̀yìn bá rí ó yàtọ̀ sí ntẹ̀yìn gbúrò rẹ̀ tẹ̀bẹ́yìn rán nàbí wa Musa aleyhi salam láti ìgbà tí ń bẹ níbi títí ń bá Allahu sọ̀rọ̀ jẹ́jẹ́ ni Allahu ti fún nírò wípé àwọn èèyàn rẹ̀ wọ́n ti tapa yàpá. sí ìlànà rẹ lẹ́yìn rẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ ògèdèǹgbè màálù anabi musa gbọ́ ó yà lẹ́nu ọba lójijì wàlẹ́kìn ìgbà tí anabi musa padà dé tó fojú gánni rẹ̀ fótófótó pé ah ntí wọ́n wí náà ni wọ́n ṣe anabi musa sọ wàhálà èyí tó lu ẹlẹ́dàá wa fún títọ̀ wúrà tá ń bẹ́nu rẹ̀ ó sọ malẹ̀. wàhálà ọ̀fọ́ o àmọ́ ìròyìn ọ̀tá fojúbà so anabi ibrahim alayhi salam nínú sẹ́tì allah fi ran oníkan máa fáwọn èèyàn nírò pé tí ẹ bá kú á gbé yín dìde ẹni aníkan máa fáwọn èèyàn nírò nípa ìgbéǹde lẹ́yìn ikú onítí wọ́n ń bi allah léèrè pé kayfa tuhyil mauta báwo ló ti ṣe jókòó. olúwa wa ní ọ̀gbàgbọ́ ni mo gbàgbọ́ ṣùgbọ́n mò ń fẹ́ kọ́kàn mi ó balẹ̀ mò ń fẹ́ kọ́kàn mi ọba balẹ̀ bí ká pé ọmọ rẹ ọ̀dàlẹ̀ ọwọ́ adé lẹ́yìn oṣù mẹ́fà àwọn àǹtí mọ́ṣáláṣí bọ̀ lẹ́nìkan wọ́n á fún ọ́n ó ti dé o ó rí i pé nù rí ó dùn. àmọ́ ńgbà tí ojú rẹ tó o bá fi gán ní ọmọ rẹ ń ìdùnnú tí ó bọ yóò ju tàkọ́kọ́ lọ ńgbà wọn fọ́n rò nítorí pé ìròyìn kò tó àfojúbà hadith anabi nìyẹn laysal khabaru kal mu'ayana eléyìí tí imaamu ahmed tó gbé jáde nínú musnad rẹ̀ anabi ibrahim ó ní mo fẹ́ rí báwo ló ṣe jí òkú kọ́kàn ó lè balẹ̀ olùwà ẹlẹ́dàá wa ní kọ́ lọ mẹ́yẹ oríṣi mẹ́rin kó sì dúnbú wọn tó bá dúnbú wọn tó kó gún wọn papọ̀ tó bá gún wọn papọ̀ kó pín wọn sọ́nà mẹ́rin nígbà tí apẹyẹ oríṣi mẹ́rin agún wọn papọ̀ mẹ́tìsí wájú oríṣi mẹ́rin tá a gún pọ́n wàá pín wọn sọ́nà mẹ́rin fi ọ̀kọ̀ọ̀kan nínú wọn sórí òkè kọ̀ọ̀kan. òkè mélòó òkè mẹ́rin lẹ́yìn náà pè wọ́n yá si iná kẹta àyà wọ́n wà bọ̀ lẹ́ni tí ń rìn bọ̀ wàláhi ẹni tó bá sojú rẹ̀ yọ kọ́kọ́ gbàgbọ́ pé láṣẹk Allahu yab'athul mauta ó sì tún sá àti gbórí wọn pọ mọ́ra wọn àti ara wọn wọn gbogbo ẹ ti wọn àwọn àwòdì o ẹyẹ adaba! ọ̀nà ń bọ̀ lọ́tọ̀ ẹyẹ olófèrè ọ̀nà ń bọ̀ lọ́tọ̀ láì jẹ́ pé ìyẹ́ wọn tún lùpọ̀ mọ́ra wọn gba wọn dìde allahu akbar gbogbo eléyìí allahu fi sàmì ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti kú ti parí wọ́n padà wá wọ́n á sọ pé ó jí gbogbo ọjọ́ tọ́sídẹ̀ ọmọ wálé wálé ebò wálé báwo wọ́n sọ ń wálé ńgbà tó ti kù ni. wọ́n sọ pé actually ó ń wá but wọlé ah, ìbá ajó nǹkan wọlé a ti gbé yẹn sí ẹ tún ní wálé ah rọ so nínú àwọn ẹ̀yìn ẹ̀kọ́ ìpìlẹ̀ lọ́dọ̀ Yorùbá àwọn àlọ́pọ̀ ń àwọn ẹ mọ̀ pé rọ́ọ̀nì wọ́n ṣùgbọ́n ní ìsìn ó ti gbọ́ ọmọ méjì wá ẹ wá kọ́ ọmọ wọlé bó ń bá ń lọ kọ́kọ́ máa lẹ̀ ó ní kò tí ẹ̀ kọ́ máa lẹ̀ o kò sì wọlé o kí àlàáfẹ́ ti gbogbo rọ̀sì wọ́n lé lẹ́yìn ni wọ́n ń pè ní àkúdàáyà àkúdàáyà báwo kí ni a fi ṣe àdìsá nàbọ muhammed sallallahu alayhi wa sallam tó gbọ́dọ̀ gbàgbọ́ tí ń bẹ nínú pé mo gba yomul akhir gbọ́ ó náà ní kó gbàgbọ́ pé tó bá dijọ́ gbendal kiyama iná làwọn èèyàn jáde kó nu sàárì wọn akọ́kọ́ ẹni tó sì kọ́kọ́ jáde ó là nàbọ muhammed sallallahu alayhi wa sallam nínú hadith anabi ni ana awwalu man tanshaqqu anhu al-ardu yawmal qiyama èmi là kọ́kọ́ ẹni tí ilẹ̀ ọ̀kọ̀kọ́ lanu fún. lọ́jọ́ gbẹndàlùkìyàmù èmi là kọ́kọ́ ẹni tí ilẹ̀ ọ̀kọ́kọ́ lanu fún tí ó fi jáde lọ́jọ́ gbẹndàlùkìyàmù torí rẹ̀ tó bá sọ́mà rẹ̀ lórúkọ bàbá rẹ̀ àbọ̀ sọ́mà rẹ̀ lórúkọ ìyá rẹ̀ kò túmọ̀ sí pé bàbá rẹ̀ ló tún dé o kò túmọ̀ sí pé ìyá rẹ̀ ló tún bọ̀ wá ọmọ yìí ọ̀tọ̀. bàbá rẹ ọ̀tọ̀ tọ́ba sọma lórúkọ baba, wa bàbá sọma lórúkọ ìyá wa ṣé ẹ lè máa pè wọ́n ló kọ́n ní Yorùbá lẹ́bùn ṣé ẹ lè máa pa àwọn ọmọ yín ló kọ́ tẹ́ sọ wọ́n ẹ kí èso àwọn ọmọ ti ń pariwo yẹn o ṣé ẹ lè máa pe àwọn ọmọ yín lórúkọ tẹ́ sọ tẹ́ sọ wọ́n tójú kọ bàbá yín tẹ́lẹ̀ máa pe àwọn ọmọ yẹn lórúkọ tẹ́ sọ wọ́n tọ́jú àwọn orúkọ ọ̀yá yín ọ̀yẹ́ ká ẹ lè pè wọ́n àìlè pè wọ́n kí ló mú yín sọ wọ́n ẹ wàá máa pọ̀ mọ́ bàbá màmá bàbá màmá ta bàbá rẹ̀ ń bẹ̀ màmá ẹ̀ olókọ́ olókọ́ ta wọ́n lè lórúkọ bàbá olókọ ọ̀yá olókọ èso kọ ẹ̀pì ọmọ sàǹsàn ẹ̀pì ọmọ sàǹsàn wọ́n á yẹ sábà sọ ma ń bàbá ńkọ́ bàbá yìí ṣe bàbá àfi tó bá gbédè Yorùbá bàbá kì í ṣe bàbá bàbá ìtumọ̀ rẹ̀ lọ́mọ róńdó ọmọ tá a bí tó róńdó jù ní ìsìn. eléyìí ò túmọ̀ sí bàbá tọ́ba gbéde yorùbá ló kù so nítorí di eléyìí báyìí kọ́mọ akọ́mọ rẹ lólókọ olókọ ta ni sọ̀ngbà tí èsì kókọ tiẹ̀ lọ sọmọ tó kó lókọ mi olókọ mi báwo náà ó pè lókọ náà ni wọ́n jẹ́ ahamadu ọ̀sọ̀mọ ahamadu ahamadu ahamadu sẹ́yìn tó sẹ́yìn tó mú karambani nígbà tí èsì wọ́n ń jẹ́ Umar o tún wá sọmọ ní Umar Umar Umar ìwòlá bẹ́ẹ̀ mú Umar ọmọ àbí Umar bàbá so eléyìí túmọ̀ sí pé ó kọ̀ tán ẹ mú kan nínú àwọn orúkọ tó dáa kẹfì sọ àwọn ọmọ yín tó bá sọmọ lórúkọ bàbá rẹ lọgbọ́n yẹn ọmọ pé má sì nígbàgbọ́ pé bàbá lọ padà dé bàbá kò ní padà dé ó ti lọ ó ti lọ nìyẹn tó dijọ́ gbé ndàlùkìyàmà mọ́mí rẹ̀ ò ní padà ó ti lọ ó ti lọ nìyẹn ó ti jọ gbé ndàlùkọ́ yá àmà. wọn lọ́nà bí sallallahu alaihi wasallam ó gbé wa ń dé láti lọ jíṣẹ́ fún ká lọ jagun wa ammara alayna aba Ubayda abu Ubayda aminu hadhihi al-umma Amir ibn jarrah radiyallahu anhu lànà bìbí sọ̀gágun lórí wọn. torí rẹ̀ à ń fìyàn ṣe ọ̀gá à ń fìyàn ṣe aláṣẹ lórí àwọn èèyàn ẹ máa rí nínú àwọn sallallahu alayhi wa wa sallam wípé ọ̀rọ̀ àwọn èèyàn kan kí wọ́n lọ́ọ́ jagun a máa ń perú rẹ̀ ní kíni asẹ̀ríyà asẹ̀ríyà àwọn ọmọ ogun tánàbí rán tánàbí ò ọmọ ogun jáde láti lọ jagun ànábì ń bẹ pẹ̀lú wọn kí ló máa ń pè é alọ́gọ́zùwà kí ló ń pè é sànàbí ọba ti sí pẹ̀lú wọn à ń pè ní kíni àṣẹríyà ànábì sallallahu alaihi wasallam bá ti rán àwọn èèyàn bẹ́ẹ̀ yóò fẹ́ nìkan so lórí wọn. idha kuntum thalatha fa amiru alaykum ahadakum tẹ́ bá ti jẹ́ eléyìí ṣé nílé àbí lórí ìrìn àjò ẹ̀rí pé ní sin Jabir ibn Abdullah anabi sallallahu ọlá anabi sallallahu alayhi wa sallam ọ̀ràn wa ọwọ́ àfi Abu Ubaida ẹni ìfọkàtàn al-umma yìí ó fi sí ọ̀gágun lórí wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa rí lóríṣiríṣi lóríṣiríṣi lágbádá ni wọ́n fi sọ̀gágun lágbádá ni wọ́n fi sọ̀gá lórí wa lórí ìrìn àjò yìí nítorí kọ́rọ̀ yín ó lè jẹ́ kàn kó má lọ jẹ́ pé ẹ̀ máa yapa ẹnìkan ní ẹ lọ báyìí ẹnìkan ní ẹ lọ báyìí ẹ fi wá lọ kó sọ́wọ́ ọ̀tá àfi kẹ́ ẹ lọ kó sọ́wọ́ ewu tọrọ ìdarí yín lórí ìrìn yín tó bá wà lọ́wọ́ aṣíwájú kan ó súnmọ́ kẹ́ wà lábẹ́ ààbò ìṣọ́ àti àmójútó tó péye yàtọ̀ sí kóńkó jábélé kí máa ṣe tiẹ̀. torí ẹ̀ ńgbà tí ó wà nù Sahih Bukhari àtàwọn tíra kan sẹ́ni tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe ọ̀gá tó fi ṣe aláṣẹ lórí àwọn ẹni tó tún ránṣẹ́ kàn míì náà tí wọ́n tó Ànábì rẹ̀ máa gbọ́rọ̀ sí lẹnu tí wọ́n dé ẹyin ẹ̀yìn odi ìlú tó ní kí lọ ṣẹ́gi wá tó ní tó ní kí dáná sí kí kí máa kó nu náà. táwọn sàhábà àní kó ẹ ẹnìkan ṣe àmírù àmírù àmírù ìyẹn ni pé aláṣẹ aláṣẹ aláṣẹ lórí àwọn èèyàn ìyẹn máa wáyé lórí ìrìn àjò kìí nílé mo rò pé gbọ́ fìyàn sáláṣẹ lórí àwọn èèyàn ẹgbẹ́ láláṣẹ míì tó yàtọ̀ sí aláṣẹ gbogbogbò yìí máa wáyé ni nígbà táwọn èèyàn bá dálẹ̀ tó bá wà lórí ìrìn àjò àmọ́ nílé nínú gbòòrò nínú ìlú tẹ wá kóra yín jọ tẹlẹ ń ṣe kinní kankan eléyìí ni àmì ìròyìn jàmáà yìí àmì ìròyìn zomora yìí amiru yìí tọ́ífà yìí amiru yìí eléyìí ò sínú sunna anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni àkídà ahlu sunnati wal jamaa torí ẹsẹ̀ bá ti di táwọn èèyàn kan péjọ kan kóra wọn jọ kan sera wọn ní kíní kan káwùkábà ikú àwọn ṣe jama kan ẹgbẹ́ kan làwọn bá ká àmírù àwọn kíní kan automatically bí dànù. sọ̀rọ̀ pé yé wa torí pé ìmọ̀ àfihàn ṣe àmírù kò bá ṣẹ̀ríà mu kò bá súnà mu àfi tẹ́ ẹ bá wà lórí ìrìn àjò àmírù kan là ń bùkátà nínú ìlú òun náà ni aláṣẹ fún gbogbo wa. wa kullu amírin bi hasabe wa amírin bi hasabe lọ́dọ̀ àkídà ahlus sunnati wal jamaa lè jẹ́ ti gbogbogbò òun náà ni khalifa. Amiru lè jẹ́ ti agbègbè kan òun náà ni ẹni tí wọ́n yàn ní amíru mantiqa tí ó dàbí gọ́vnọ̀ fún agbègbè bíi so òun náà ń tẹ̀lé khalifa so irú rẹ̀ ló lórí tó wà ní islam kí wá ṣe pé lábẹ́ olórí kan a tún wá ní àwọn olórí kúgbékúgbé àmírù jama báyìí àmírù jama báyìí àmírù jama báyìí àmírù jama báyìí gbogbo ẹ̀ bíbí àná lábẹ́ òfin ṣẹ̀ríà. torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé àwọn ẹni tí wọ́n ń ṣẹgbẹ́ tí kì í ṣẹ̀sìn àwọn ló máa ń yan gbogbo irú àwọn àmírù àmírù yẹn àwọn náà wọ́n tún categorize àwọn àmírù wọn débi pọ́kànnù wọn wọ́n fi ṣe bí olórí orílẹ̀-èdè wọ́n fa àwọn kan ṣe bí governors wọ́n fa àwọn kan ṣe bí chairman local government wọ́n fa àwọn kan ṣe bí councillors tọba ah, tọba go deep sínú ọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ wọn yẹn tí wọ́n ń ṣẹgbẹ́ ẹgbẹ́ tó ṣe yí pé wọ́n ń ṣe lórúkọ páwọn ṣẹ́ẹ̀sì tàpé ládàdálẹ̀ yẹn ó rí pé gbogbo wọn ló ní amiru amiru amiru àmírù kúgbékúgbé ìbẹ̀rẹ̀ fitina. ìgbà wo la ń bùkátà àmírù tí èsì amiru gbogbogbò. tàbá wà ní tàbá wà ní aha ó ti bẹ̀rẹ̀ látòrí pé tàbá pé mélòó aha afẹ́ travel láti Ògbómọ̀ṣọ́ à ń lọ sí Ìbàdàn àwọn mélòó la wà nú ọkọ̀ àwa mẹ́ta à ń bùkátà káfẹ́ nìkan ṣe olórí wa tó ẹni tá a fi sọ lórí nǹkan ṣe dandan kọjá kó ń lọ dàgbà jù kì í ṣe dandan kọjá kó ń lọ ní màjù torí pé ìmọ̀kọ́ la fẹ́ máa tà ń bẹ̀rù so ó lè jẹ́ pọ̀ ní ẹni tó kéré jù láàrin wa nítorí pé ti mọ̀ yí pé amirul qawm ẹni tó bá jó lórí lẹ́hìn yẹn lórí òun náà ni wọ́n máa ṣiṣẹ́ sìn wọ́n pé ìwọ ọ̀gbọ́n lágbájá wọ́n ní amiru wa lórí ìrìn àjò yìí o ní wọ́n máa sọ pé à ẹja adó ká ṣe sọ́láàtì tàbá ṣe sọ́láàtì tán á tún dúró á jẹun ẹ tàbá ṣe kínní ẹ wọ́n fẹ́ ká ní discussion kan kó tó di pátó máa lọ níta mi rò àbá ti sọ ni lórí ìrìn àjò tábà ti wọnú ìlú kọ ìmárà rẹ ti jóná tàbí ó ti jóná tán tí káàdì ìta máa ń lo káàdì kírẹ́dìtì inú fóònù gbogbo bá ti dẹ́kí náà máa wí yóò máa pariwo tatata pé o ní enough so if enough credit to complete this call mo rò pé yé wa bàbá ti ń wọlé tá wọlé pápákọ̀ gbogbo ẹ ti jóná tán ọ̀ sapá kàkà èmi àbúrò kìíní tó o bá kápá lẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. torí ẹ wọ́n ní wọ́n fi Abu Ubayda ha kí si dandan kó jẹ́ pé ní tó nímọ̀ jù kí si dandan kó jẹ́ pé ní dàgbà jù kó pé jù ṣe Islam nígbà tá a lórí ìrìn àjò yẹn tá a bá fẹ́ nìkan ṣe àmì náà tírénì nǹkan ni. Ẹ wo Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó wọn kú. kó àwọn ọmọ ogun kan jọ tí wọ́n lọ jagun nílẹ̀ sham wọ́n wá ní ẹni tí ó jẹ́ ọ̀gágun wa ó ní usama ibn zayd a sì sọ pé usama ibn zayd lọ́jọ́ yẹn ó wà lọ́mọ ọdún mẹ́tàdínlógún àwọn ọmọ ogun yìí nínú wọn ni abubakar wà nínú wọn ni umar wà ẹni tí ó sì dọ́gàgun lórí wọn ní ni usama ibn zayd náà ti bírú ẹ̀dànù ti pẹ́. ṣé Usama lọ́wọ́ lọ́lá tó Abubakar ni ṣé Usama lọ́lá tó Umar ni Abubakar òun lẹni tó ṣe pé tí wọ́n bá wọn ìmánì gbogbo àlùmọ̀ yìí tí wọ́n tún wọn tà Abubakar tí wọ́n gbé méjèèjì lórí òṣùwọ̀n ìmánì Abubakar ọba wúwo ju ìmánì gbogbo àwọn àlùmọ̀ yìí lọ òní ọwọ àjẹ ọ̀kan nínú àwọn ọmọ ogun tí ọmọ tẹ láṣẹ Usama ibn Zayd Allahu akbar tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àgbà kọ́ ni wọ́n fi tò ìmọ̀ àbọ́lá kọ́ ni wọ́n fi tò ẹni tí olórí gbogbogbò wa tó bá ti ní kọjú olórí wa lórí ìrìn àjò iná ni gbogbo wa máa tẹ̀ láṣẹ rẹ̀ mo rò pé yé wa àwọn kan kése pé táwa dorí ìrìn àjò tán tó máa fọwọ́ lu wọ́n pé èèmọ̀lùkùtù pàbẹ̀ pàbẹ̀ lẹ́rù mi tí èèbá ṣèrọ̀lẹ́ ayé tá a wà yọ́ọ́ <laughs> máa gbọ́rọ̀ sírù rẹ lẹ́nu. àdára o nígbà tí kò ní aláṣẹ yín lórí ìrìn àjò yẹn gbogbo wa ń kọ́ á gbọ́rọ̀ tí ó fi rí wa darí ó ní pé ọgbọ̀ fún sọ yóò bá lẹ́bù ìwọ tó ṣe pé akọ́bí mi ké gbogbo eléyìí torí pé máa ń sọ̀rọ̀ kọ́ wá bí wọ́n sí tẹ́lẹ̀ ìjábọ̀ tó ṣe jẹ́ mbẹ́ o. abu ubaida amir ibn al-jarrah ó ní wọ́n fi ṣe ọ̀gágun àwọn fẹ́ lọ pàdé àwọn ràkúnmí tí ń kó ẹrù àwọn kùrẹ́ṣì bọ̀ anábì fẹ́ kí wọ́n lọ dá lọ́nà tẹ́lẹ̀ yìí ti mọ̀ pé àwọn kùrẹ́ṣì á àwọn láràlú o àwọn ará mẹ́kà wọ́n fara ní àwọn sàhábà àwọn almuhajirun nígbà tó fẹ́ ṣe ìjọra kúrò ní mẹ́kà wọ́n àjẹ́ kí wọ́n rí dúkìá wọn mú wọ́n àjẹ́ kí wọ́n rí dúkìá wọn kó àwọn onítàn wọ́n sá pẹ̀lú ìmánì wọn ni gbogbo dúkìá wọn fi anabi sallallahu alayhi wa sallam fẹ́ ṣe tit for tat fún àwọn ará mẹ́kà yẹn. wọn wá pa àwọn sàhábà yìí láṣẹ ọ lọ sẹ́bùrù àwọn Quraysh ọ̀nà tó fẹ́ gbà kó dúkìá àwọn kọjá lágùn ọ̀nà Madina ọ lọ dínà máa wọn gba dúkìá yẹn wá ká lè a fi rẹ́ àwọn mùsùlùmí lẹ́kún nínú àwọn muhajirin àwọn ẹni tí wọ́n jẹ́wọ́ rí dúkìá àwọn mú kó tó pa àwọn anabi sallallahu alayhi wa sallam ọwọ́ wá àwọn àpò àpò àpò àpò tó yẹ pé awọ ni wọ́n fi ṣe anabi gbé fún wa ó kún fún dàbínù ó gbé àpò tí wọ́n fawọ́ ṣe fún wa àpò yìí kún fún kínni ó kún fún dàbínù anabi ò rí nǹkan kan míì fún wa o tá a máa jẹ òǹkà wa sì jẹ ọgọ́rùn mẹ́ta tó bá mọ ọgọ́rùn mẹ́ta èèyàn ọgọ́rùn mẹ́ta three hundred ìníwá ẹ dáhàlà náà fi gé fún wa tá a máa jẹ àpò dẹ́bìnù kan àpò dẹ́bìnù kan kódà tó bá pé bíi sakasaka tí ma máa ń rọ ráìsì sí ni dẹ́bìnù mélòó ni wọ́n sakasaka o tẹ́ ẹ bá wò séèyàn ọgọ́rùn mẹ́ta ẹjọ́ mélòó lẹ́ẹ̀fi jẹ́ tán. Ah, èèyàn mi máa jẹun gan o ìwọ ní ìsìn ìwọ èèyàn tó ń sáyé lónìí dẹ́bínú mélòó la lè fọ́n jókòó kan tó fi yó kò sóúnjẹ míì ẹlòmíì ò jábọ́ kàn àbọ̀ tí wọ́n máa mú mi sí àpò bọ́bá ti sakasaka náà kò ní abọ́ tí ó wà ń bẹ̀ and we have three hundred people wọ́n jẹ tàárọ̀ ń bẹ̀ tọ̀sán àti talẹ́ ìjọ sì lọ ṣe onígbèdéke pé lẹ́yìn ìjọ kẹjọ méjì ni wọ́n padà wá ọwọ́ ń tànà bí gbé fún wa nù nítorí pé ń tá a bá ní òun náà là á bùnyàn nínú ẹ̀ ń tá a bá ní àlè fi tọrọ ń tá a bá ní òfin sọ yìí pé fáàkìdì ṣẹ́yìn láàyò ọ̀tẹ̀ fàákìdù ṣẹ́yí ẹni tí ò ní nǹkan ò lè bùnyàn àwọn ètò wà nù ànábì ò rí nǹkan mí gbé fún wa. Abu Ubaida gbàtọ́ yẹ pé ẹni tó bá ti fi so lórí òun ló kù tí darí wa yọ̀ọ́pìnà tamratan bí máa fún wa dẹ́bínú kọ̀ọ̀kan Allah dẹ́bínú ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ìní fi lé wa lọ́wọ́ <laughs> wo sísù àmàlà mẹ́ta tí wọ́n nìkan jẹ́ njoko kan yẹ ṣe rúṣù àmàlà tí wọ́n àwọn ti ń ta àmàlà ńlẹ̀ nílé lílo oúnjẹ o ìṣù àmàlà lẹ́yìn èyí tá kọ́ tó jẹ́ kó ju àtẹ́lẹwọ́ lọ mẹ́ta rẹ̀ ọjọ́ ó tún ní sí ọ̀sẹ́ kù wọ́n wá fi dẹ́ kò torí ẹ̀kọ́ máa fi kọ́ra kọ́ máa fi kọ́ra because ó fi kọ́ra ó wá ṣẹlẹ̀ lásìkò kan pé gbogbo ọgbọ́n tó máa ta oúnjẹ ọ̀wá èèyàn kàn kú ni ojú rẹ̀ ó tún pọn burúkú kó tó kú so torí ẹ ẹ ni Umar sọ pé ikhshaw shinu fa inna an-ni'mata la tadur ẹ sara kúsa ìdẹ́rẹ́ lọ títí dẹ́bìnú ẹ̀yọ̀ kan wọ́n náà wúra rẹ̀ lónìí wọ́n bu ráìsì fún ọ́nù kúlà irú kúlà àwọn ọmọ sukùl yẹn ó kún bákété jẹ́ pé àwọn ẹni tó jẹ́ pé àwọn máa ń sún jẹ́jẹ́ yóò tó jẹ láàárọ̀ àti lọ́sàn-án tí yóò tún máa ké pé mo yó ìwọ nìkan tó ti dúró ń dó lọ ni wọ́n bu ráìsì fún nu kúlà bẹ́ẹ̀ akramakumullah ó jẹ kúlà tó tún lábọ́ ó tún sáré lọ kitchen okay is there do you have more. Ya Allah, say more what? More rice. Kí ló dé? Inú mi ni. Ah, inú rẹ̀ ó kìlọ̀ fún o Wọ́n dàbí Nàìjíríà ò lè báyìí, ó kìlọ̀ fún ọ. Torí ijọ́ tí ọba àní sí. Àwọn sàhábà dẹ́bínú ẹyọ kan. Subhanallah. Ni wọ́n ń pin fún wa dẹ́bínú ẹyọ kọ̀ọ̀kan. Wọ́n wá ní, ńgbà wọn bá fún yín dẹ́bínú kan bó lẹ́tí ṣe. Wọ́n ní, à, ah, àìjẹ́ o. a máa fún mu ní o lẹ́bọ̀ máa ti ṣe máa fún ọ̀yàn mu <laughs> torí tá a bá jẹ́ ó kò ní iye ọjọ́ mélòó la mọ̀ tá a lò wọn ò ní rí fún wa ń gbogbo ògbà ọwọ́ kan tó bá ti fún wa á máa fún mu ni bá a bá fún omi rẹ̀ tán kí láà fún pálí ò ṣe fún subhanallah a máa fún mu ni bọ́ máa ṣe máa fún ọyàn bí ṣe máa fa ọyàn tọ́ tábàtì wàá fún mu àmú mi lé ẹ dákun kí lẹ jẹ tẹ mú mi lé kálukú ó tún fi tiẹ̀ pamọ́ torí tí kìíní ìbá lọ tán kò ní sí nǹkan kan mọ́ bọ́tí ní ìsìn aláǹfààní àti fómi rẹ̀ mú tába tí wàá fún mu ẹ̀ka náà ni ẹ̀yọ̀ kan lọ́gbà lójúmọ́ o fatakfina yawmana ila al-layl èyí tá a ti fún mu látàárọ̀ yóò tó wa títí tí alẹ́ tí lè ó fi sùn àwọn amúpọ̀pá wa a máa fi lu àwọn ewé igi àwọn ewé igi tí dẹ́bi eléyìí tí ràkúnmí máa jẹ òní wọ́n pè ní alkọ́bọ́p tá a bá ti fi pọ̀pá wa lu àwọn igi yẹn àwọn ewé bá ti jábọ́ á àwọn ewé o á lọ rẹ lómi fana kóló àmọ́ wa jẹ́ Allahu akbar ewé tí ràkúnmí ń jẹ ààrẹ lomi láì ṣe gàrí tó bá ti rọ̀ láàmú wa jẹ lóúnjẹ onírú bẹ́ẹ̀ la wa à ń lọ à ń lọ à ń lọ àfi mórílíọ̀nù etí òkun òní wọ́n ń pè ní sáhìlìl báhọ̀r sáhìlìl báhọ̀r etí òkun nu. làbàbà fi nǹkan kan bá hàn sí wa gèlè mà kàhí ẹtìlkẹtì bẹ dọkọm ó dàbí ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ tó kójọ tó tóbi torí pé ara sahara làwọn tọ́ba fẹ́ sàkójúwe tí wọ́n rí ni wọ́n fi sàkójúwe nínú sahara ẹ̀rí tí ẹ̀pẹ̀ kójọ tó kójọ tó kójọ bí òkè Kilimanjaro ẹ̀pẹ̀ lásán sí ni bẹ́ẹ̀ la rí nǹkan tó gá bí ẹ̀pẹ̀ ńlá tó kójọ. nígbà tá a wá tá a déjì rẹ̀ bá ba pé ẹrún òkun ni sábà kétí òkun wọn gbà ní ìsìn Allahu azza aláàánú ni ìtànàbì sallallahu Lọ́wọ́ wasallam ń gbé fún ọ tó wá jẹ́ yàmùyàmù tí máa jẹun kò lè gbà wọn jọ kàn wọn ò ní yóga èèyàn ọgọ́rùn mẹ́ta Wọ́n bínú àwọn ọmọ fún mu torí bá bá ti ní báyà olú ẹlẹ́dàá wa wá gbé ẹranko ńlá jáde láti inú òkun ó gbé e sétí bèbè òkun ngbàtà débẹ̀ wọ́n bá lẹ́ranko yìí ni wọ́n ń pè ní al-anbar al-anbar anbar ẹ̀rí pé wọ́n máa ń pè tùràrí kan ní anbar lédè lárúbáwá anbar wọ́n máa ń sọ sínú òórùn rẹ̀ máa ń dá púpọ̀ wọ́n ní gbẹ̀rú àwọn ẹja yìí Igbete ńlá yìí máa yà ọ̀nì àǹbàr yẹn ọmọ èèyàn máa kó jọ yóò di tùràrí tá ń dáná sí. tó ńgbà tá a débẹ̀ Abu Ubayda bá ní maytatun òkú ń bete ni o thumma qala la onírọ́rọ́ kìí bal nahnu rusulu rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ nítorí pé ìránṣẹ́ ìránṣẹ́ jẹ́. ànábì lọ́rùn wa ń sẹ́ wọ́n fi sabilillah a sì tún jáde láti jagun ni. ọ̀kọ́dẹ torí ìrìnà túláàsì ti mú wa báyìí à ló ń jẹ má fakulu ẹ má jẹ́ kẹ́ pátìlà. sẹ́mi pé lábẹ́ òfin ọlọ́run faman ittara ghayra baghin wala 'adin fala ithma alayhi inna Allaha ghafurur kọ́lá kọjọ́ kùn bẹ́tẹ̀ ẹran ẹ máa jẹ́ kẹ́ pẹ́tẹ̀ là nítorí pọ́nrán yẹn ló jẹ́ lórí yín kẹ kẹmi yín ró tó bá yẹ pé yọ ẹyọ kan tó kù tẹfi lè kẹmí ró òun náà ló kún bẹ́tẹ̀ ara kò burúkú ẹ jẹ wọ́dọ̀ kún ń gan kì í tún ṣe ara tó jẹ́ halal ọjọ́ tẹlẹ́dẹ̀ àbí tajà ẹ jẹ́ tẹ là nítorí pé yẹjúzù màá lẹ fẹrọrí màá lẹ yẹjúzù bẹ gáyìrẹ yẹjúzù màá lẹ fẹrọrí. ma la yajuzu bi ghayri a máa tọ́ títúláàsì bá tìyàn nǹkan tí ò tọ́ tí ò bá títúláàsì. Abu Ubaida ó ní kí wọ́n máa jẹ́ àti oṣù kan ẹsẹ̀ wà sá àti oṣù kan lórí ìrìn yìí báyìí nígbà tá a di ọgọ́rùn-ún mẹ́ta tá à ń jẹ́ à ń jẹ́ à ń jẹ́ ẹran ẹja yìí là ń jẹ tẹ̀síkpàdé ta nàbì sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá nígbà tán bilérì nípa omi òkun tá a lè máa lò láti fi sàlùwálẹ́ tá a bá gùn òkun tá a rìnrìn àjò gbàbẹ̀ ó ní huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu omi òkun ntọ́mọ́ tí fọ̀nkàmí ìmánì. ẹ̀tọ́ sì ni òkú ńbẹ́tì rẹ̀ àwa bá òkú ńbẹ́tì òkun nínú òkun kó fi la yọ jáde etí odò la bá ibi yòówù aba ti ba ni májẹ̀mú kàn ní pé kọjá pé ẹranko yẹn níbo ló máa ń gbé inú òkun torí rẹ̀ ajẹ́fọ́sù kan. hàtà sẹ́mínà títí àfi sanra ayi wàláhi òdodo ni wọ́n sanra lé nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ dẹ́bí inú tán kó fún wọn gan wọn ò lè jẹ́ wọ́n ń fún mu ni torí kọ́ má bàa lọ gbọ́ kọ́ tán wọn lọ́wọ́ àmọ́ oúnjẹ ẹran ọlọ́ra ẹja sẹ́nu pé ẹja nínú àwọn ẹran tó ní protein jù ni ọ̀njẹ́ ọ̀njẹ́ yáàní òun fi dẹ́bìnù lásán sóúnjẹ tó lè fẹjá nìkan sóúnjẹ o lè fi sóúnjẹ àbó o lè fi sé àá ó sì sé mánà tó tún máa pẹ́tẹ̀ là but wọn sọ pé àwọn ń ṣe ẹja yẹn káwọn ò tó jẹ o wọn sọ pé àwọn ń ṣe káwọn ò tó jẹ sọtọ ká jẹ jántutù ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ ọ̀tọ̀ ká jẹ jántutù tínú ọba tínú rún

yóò túká sí náà tí ó ní nítumọ̀ mọ́ torí ẹ̀ wọ́n sọ pé àwọn ń sè kò tún kẹ́kọ̀ọ́ ń bẹ lábẹ́ òfin ṣẹ̀ríyà alẹ́jẹjá ń tutù gbogbo kọ́kọ́ ó ṣẹ̀ṣẹ̀ máa bàtí kò jẹ́ pò ń sehun wọ́n bá ti mọ̀ pé o lè tutù máa jẹ́ tọ́ àti máa pé ẹja kan lò èkó àbókù Ìbàdàn sọ̀rọ̀ ni àbí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ìsọkúsọ lásán torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àtòkú àtàyè ẹja halal gbogbo ẹni olú ẹlẹ́dàá ṣe ní kíni ẹ̀tọ́ àwọn sọ̀hábà jẹ jẹ jẹ títí oṣù kan ó là sanra wọ́n sá sọ báwọn ṣe ń dábìrà lára ẹja yìí àwọn ń jẹ ìgbà tó kan wá pé táwọn kú o. táwọn wá sí Madina àwọn tún kó ẹran rẹ̀ lọ́wọ́ níbi tó pọ̀ dé ẹja ńlá ni yàrá olú ẹlẹ́dàá wa wọ́n máa máa mú jáde fún wa pé ẹ̀yin á máa jẹ ni ẹran tá a jẹ fóṣù kan tí ọ̀tàn sẹ́yìn mọ̀ pé nǹkan kì í bẹ̀ atukó lọ́wọ́ wá sílùú ọlọ́hùn òtúnjẹ́ ọba jẹ a ọ̀gá púpọ̀ kí ẹ ti pọ́n gbénu fírísà o kí ni jẹ́ fíríjì láyé ìgbà. nǹkan kan ò sì ṣe wọ́n sì ń jẹ wọ́n ń jẹ wọ́n tún kó lọ́wọ́ nù rẹ̀ ìgbà tó wá dé Madina àwọn aṣọ fànàbí sallallahu alaihi wasallam pé tàdédé la kàn rí nǹkan kan gèlè mà ẹrẹ máa ń ti létí òkun àfi bí òkè èèpẹ̀ ńlá lọ́ba dẹja anabi sallallahu alaihi wasallam ni huwa rizqun akhrajahu Allahu lakum ìpèsè ni eléyìí tí Allahu fàyọ fún yín fahal ma'akum min lahmẹ ṣé kankan ṣẹ́kù lọ́wọ́ yín nínú ẹran rẹ̀ min lahmihi shay'un ṣé kankan ṣẹ́kù lọ́wọ́ yín nínú ẹran rẹ̀ fatut'imuna kẹfà wà náà jẹ. فارسلنا الى رسول الله صلى الله عليه وسلم منه فاكله او امنين يرانيو اتقوا àfiránṣẹ́ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ti jẹ́ salawatu rabbi wa salamuhu alayhi alimam muslim ló gbé jáde kí ló dé tí alimam nawawi rahmatulahi alayhi tó fi mú àdéhìí wá ń bí wọ́n tọ́ka sí nǹkan ò sí rọrùn tí ò dẹrùn tí ò rọgbọ fáwọn sàhábà àti gan fanabi muhammad sallallahu alayhi wa sallam tó fi jẹ́ pé n tó gbé fún àwọn sọ̀hábà tó ránṣẹ́ ogun ló ń jẹ kìí ṣe n tó lè kárí wọn fún iye òǹkà ọjọ́ tí ò tó òǹkà ọmọ àká tí ń bẹ lọ́wọ́ kan wọn lè jẹ dàbí nìyẹn fúnjọ́ márùn tó máa ń jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ èèyàn ọgọ́rùn-ún mẹ́ta tó bá jẹ láti gbẹ́mìí ró tí èsì pé àjẹyó àwọn sọ̀hábà yìí sì ṣe kọjá oṣù kan tí wọ́n lò lọ́hùn àti ìsọyí ọjọ́ tí wọ́n tún lò lórí alọ́ àtàbọ̀ tó bá jẹ́ pé ó bá wà jù bẹ́ẹ̀ lọ anábì ọba gbé fún wa torí ẹ̀ ní jábìrì sọ pé ó gbé àpò tí wọ́n fa awọ sí tí wọ́n kó dẹ́bínú sínú ó gbẹ́yọ̀ kan fún wa kò rí nǹkan míì tún gbé fún wa mọ́ ó kó ń tó fà tí ìmáàmù Nawawi tó fi má di sí ìjáde ń bínú kò rí nǹkan míì tún gbé fún wa mọ́ tó ẹ̀yin tí ẹ lọ́nà tó pọ̀ nípa jíjẹ mímu nínú ìgbésí ayé ẹ̀yin tá sì yín bò gba oríṣiríṣi ọ̀nà ẹ ṣọ́ra lò ẹ máa lò gbọ́nà tó dáa ẹ rántí pé kìí ṣe pé adá tó àwọn sọ̀hábà rárárárá wàláhì àlẹ́gbẹ̀ẹ́ wọn kó tó di pé olú ẹlẹ́dàá wa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fáwa àmì wo ni o àdánwò ni ẹ má jẹ́ ká sọ̀rọ̀ alẹ̀ fún ẹ̀tànjẹ ilé ayé ká máa wò pé àwa la tó bẹ́ẹ̀ àwa la jù bẹ́ẹ̀ lọ àwọn sàhábà àwọn ló dáa jù nínú àlùmọ́ yìí àwọn olólùwà ẹlẹ́dàá wa ti yọ́nú sí kó tó di pé wọ́n kú àwọn láti ṣàdéhùn fún ọgọ́rọ̀ wọn pẹ̀lú àlìjẹ́nà ṣáájú kún tó fayé lẹ̀ kódà gan Ibn Hazm rahimahullah ó ní gbogbo sàábé ní ọwọ́ àlìjẹ́nà àti èyí tí ó ti náwó nára ṣáájú kún tó gba Mẹ́kà àti etí ò ṣe bẹ́ẹ̀ àfi lẹ́yìn ìgbà tán tó gba mẹ́kà torí pé olúwa ẹlẹ́dàá wa ńgbà tó ní wọn ò ní dọ́gba ẹni tó ti ṣe ìyànjú sí ìlọsíwájú ẹ̀sìn Islam pẹ̀lú owó àtẹ̀mí rẹ̀ àtẹni tó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tán tó gba mẹ́kà tó lu ẹlẹ́dàá wa ní wọn ò dọ́gba ó wá ní wọn kullan wa'ada Allahu al-husna ṣùgbọ́n ní kálukú wọn náà lolúwa ṣàdéhùn àlùjánnà fún Ibn Hazm ó lẹ́rìí bẹ́ńbí lórí pé gbogbo sàábé ní ọwọ́ àlùjáná abẹ́ Allah kọ́dá kò kọ́ sànú àwa náà kó ṣe wá lọ́mọ àlùjáná torí ẹ̀ tó bá rí báyẹn àwọn sàhábà yìí tó ti bá ti ṣe galọ́lá tó ẹ worú pọ́njú tó ń kojú torí rẹ̀ wọn náà mẹ́kọ̀ọ́ nú ẹ̀ ìgbésí ayé rẹ̀ ọ̀nà àti ríṣe kò rẹ́rìn gbogbo nǹkan ló máa ń le koko níwájú rẹ̀ ìwé rí nǹkan ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ kódà bí táwọn èèyàn yòókù kì í sàmì lórí kólú ẹlẹ́dàá wọ̀ fẹ́ràn rẹ̀ kì í sàmì lórí pé àtúbọ̀tán rẹ̀ burú kò ní dáa kì í sàmì lórí pé òní rálìjẹ́ náà wọ̀ torí pé àwọn kan ti síwájú wa tí wọ́n dáa jù wá lọ fíú fíú fíú ní gbogbo ọ̀nà ìṣòro àti ìpájú ìdààmú àtàìrí ni wọ́n fi lólé ayé yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn la síwájú wa àwọn lásìwájú fáwọn ọmọ àlìjẹ́nà lọ́la gbẹ̀ndà kìyàmù ọ̀yẹ́niláyé ọbọ̀ sí gbogbo nǹkan lọ gbẹdẹmukẹ́ àmì pé àlìkìyàmù ọ̀dà fún ọkàn àsálásán tí yorùbá ń bá ká tí ò nítumà onípẹ́ ni ayé bá ti yá ńkọ́ ọ̀run gbọ́dọ̀ yẹ olúwa rẹ̀ ìsọkúsọ lásán lélẹ́yìn o ìsọkúsọ lásán ẹ̀mẹ́yẹ ẹni táyé yẹ tọ́da fúnláyé tọ́yẹ pé àwọn ni wọ́n fi sèkó ná tó bá dijọ́ gbẹ̀ndẹ̀l kìyàm abẹ́ Allah kọ́mọ́sàwá lọ́ máa ná torí ẹ̀ àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó wá látọ̀dọ̀ Asma bintu Yazid radiyallahu anha qalat كان قم قميص رسول الله صلى الله عليه وآله وسلم إلى الرسغ رواه أبو داود والترمذي وقال حديث حسن ó ní apá ẹ̀wù ànábì sallallahu alayhi wa sallam kúmù lélẹ̀ ìlédè lárúbáwá apá ẹ̀wù sallallahu gbogbo gungun rẹ̀ ibi ọrùn ọwọ́ lọ́tàn sí o ẹnu ká ń sọ̀rọ̀ ṣòkòtò à ń sọ̀rọ̀ lọ́dì à ń sọ̀rọ̀ gbogbo ẹ̀wù tó bá ọ̀kọ́kọ́ lọ táyọ̀ apá ẹ̀wù wa ń kọ́ wọ́n ní apá ẹ̀wù tànàbì sallallahu alaihi wasallam kì í kọjá ọrùn ọwọ́ yẹn ni pé apá ẹ̀wù rẹ̀ kì fi mẹ́mú ọwọ́ tó wá jẹ́ pé tipátipá lọ́wọ́ máa jáde rárá o torí pé lẹ́yìn náà àmì gbéraga ni jàmá tó bá ti di pé ọwọ́ rẹ̀ rogodo ló máa ń kó sínú apá ẹwù rẹ àmì pé yes àwa la tó mo rówó àbí òye wa apá ẹ̀wù ànábì sallallahu alaihi wasallam yìí máa ń ní ọrùn ọwọ́ ṣùgbọ́n eléyìí ọ̀dà bí ti kókósẹ̀ tó sọ pé ìtọ́ da rẹ kọ́ máa lójúgun tó bá gùn jù bẹ́ẹ̀ yọ òkè tó bá tayọ ọrùn àwọn ńkọ wọn sọ pé ọwọ náà ń bẹ wọn sọ pé inú náà ló ti gbà àmì ìtọ́ da ni kémi pẹ̀lú rẹ̀ kákọ́ sí anabi muhammed wa ọwọ́ àwọn débi kókó ọmọ ká a ah, irú ẹ̀wù wo nu nígbà tí èsì pé tó máa dàgbà sí tí sì fẹ́ máa ká kí n máa wéjọ ẹ̀rọ kọ́ ẹsẹ̀ ọjà kìí ṣe télọ̀ ló gbé fún ọ̀rọ̀ alẹ́ tí wọ́n ti rán ni ọwọ́ àrí pé ó gùn ju kó gùn lọ lápá rẹ̀ kí ló ṣe ó ní kí wọ́n bọ́ dínkù ó ní ká dínkù ká máa ká ká máa ká máa rán déédéé bó ti ṣe má má ojú bó ti ṣe yẹ lọ nítorí Islam kò fẹ́ gbogbo ní tó ṣe tó fi máa jọ alágbẹ̀rùgbárí onígbéraga onímọ́tómọ́tó olùṣèfòkè Islam ò fẹ́ bẹ́ẹ̀ eléyìí jẹ́bi tá a fẹ́ dúró sí lónìí abẹ́ Allahu azza wa jal kó ṣe gbogbo nǹkan tó bá ṣe fún wa nínú dẹ̀ra ní sábàbí tá a fi lékún ní imáni kó ṣe àwọn nǹkan wọ̀nyí ní sábàbí táàtún fi rà àlùjáná wọ̀ wọ́n má ti ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa láyé àti lọ́la kìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí bá ní bèrè kò sí. Aleykum salaam. ẹnì kan bá fẹ́ ṣe mi gbọ́ ń tọ̀ sọ. Mhm. kìí sẹ́ni tó bá fẹ́ jẹ́ ẹni tá a fi so lórí lórí ìrìn àjò kìí ṣe dandan kọjá pò ń lọ́mọ́jọ àwọn yòókù lọ níta ń sọ ni ẹ sọfẹ́ máa kà mọ́ fún wọn àbí kí wọ́n ń kọ́ ṣe bẹ́ẹ̀ ń travel now ẹnjẹ ọjẹ olórí lórí ìrìn àjò ni a kìí so lórí nílé náà. aleykum salaam. naam. Thank you ó ní gbàgbọ́n sọ pé jíjẹ ẹja ní tútù láìsè ẹ̀tọ́ ni síbẹ̀ náà ló ṣe jẹ́tọ̀ pé ká jẹran ní tútù láìsè jíjẹran ní tútù láìsè kìí ṣe nǹkan tí ẹ̀sìn Islam sọ pé kò ṣe torí pé Islam ọgbà kan para rẹ̀ wala tulqu bi aydikum ila tahluka ẹ wọ́n fọ́ ara yín pa ara yín rùn. ọ̀fọ̀ ara rẹ gbéra rẹ lọ síbi ìparun wàá sí ẹran ó sì rí kó jiná kó tó jẹ kò gbọ́dọ̀ jẹ́ kó jiná láàbọ̀ àbọ̀ kó tó jẹ ó jẹ́ ó jiná kó tó di pọ̀ jẹ náà. bíi kí ni máa dàbí ẹ̀yìn nàám ó ní iye máa já iye máa dàbí ẹ̀yìn ṣé wàá rí rí gbogbo àwọn béèrè tí ò ní túmọ̀ ẹ̀ mọ̀mọ́ béèrè gbogbo àwọn ilé àlọ́ Yorùbá ni nàám aleykum salaam nàám. wọ́n ní ìbéèrè pàtàkì lélẹ́yìn gbàtọ́ ẹ pé ibi tí apá aṣọ ànábì sallallahu alaihi wasallam máa dé nù tàbá sì tú agbádá ẹlòmíì máṣáàlá máṣáàlá bó ti yẹ kágbádá náà mà nù bó ti yẹ kágbádá náà mà ní kíkọ́ má gùn ju etí àbí ọrùn ọwọ́ wa lọ tó bá gùn jù bẹ́ẹ̀ lọ èèyàn ní máa dàálẹ̀ o ẹ mà ká ẹ mà ká parí náà. aleykum salaam tó. ọmọ tó a kàn sẹ́yìn tó yí àgbẹ̀ tọ̀tọ̀. ìyá rẹ̀ tó sì pa ń ṣe sọ̀lẹ́ ṣé ìtọ̀ àtìgbẹ́ ìyá rẹ̀ ò ti túmọ̀ sí pé ìyá ń ṣe sọ láti ti gbẹ́ títọ̀ lára akramakumullah ẹ mọ̀ pé tí gbẹ́ àbítọ̀ bá ń bẹ lára sọ yín tẹ́ ń ṣe sọ̀lẹ́ sọ̀lá ti yàn lè lálàáfíà ọmọ ti yàgbé ara ọmọ ti tọ̀ ara kọba sọ láti ìyá yẹn jẹ lópin ìgbà tí. Si, ìtọ̀ yẹn ò ti rin jáde lópin ìgbà tí ìtọ̀ yẹn ò ti rin jáde tí ìgbẹ́ yẹn ti rin jáde tí wọ́n á pé wọ́n lo ìlédìí fún inú ìlédìí yẹn nìgbẹ́ àtìtọ̀ yẹn máa kò rin jáde kò sí wàhálà mi náà. Aleykum salaam. ọ̀dọ̀ ta lè yàn lọ. Thank you ẹni tó ìwà àwọn olùkọ́ ẹ̀ àwọn tó ní mẹ́lẹ̀lẹ́ mẹ́lẹ̀lẹ́ ẹni tó ẹ lọ bá tó ń gbìyànjú láti fàyín sẹ́yìn níbi èmi máa báwọn èèyàn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ lágbègbè ibi tó wà sí pẹ̀lú dáadáa. sáàmà gbọ́rọ̀ sí lẹ́nu ni àbá kọ̀rọ̀ sí lẹ́nu. nítorí àwa tọ́ba ti débẹ̀ tàì débẹ̀ oníkà máa ṣe dáadáa sí gbogbo ẹni tá a bá ń bẹ̀. àkọ́kọ́ ni pàwé sọmọ ọ̀dọ́ rẹ̀ àyè sì sọmọ ọwọ́ rẹ̀ ipò pọ́ wa máa ṣe àlàkalẹ̀ fún wa eléyìí ni ọba ṣe má bẹ́ẹ̀ lè ṣe lórí kíni ẹni tí ó sẹ̀mí kò ṣàìdá sí mi ìwọ̀n á ti torí tiẹ̀ ìmú lọ́tà ń ti torí tiẹ̀ ìní sọdúlẹ̀ fún lórí kíni àyíwá àwọn tí ò gbá nìyẹn náà irú rẹ̀ ló sì pọ̀ láwùjọ àwọn aláìmọ̀kan ó lè téèyàn kan bọ ọjà àti ń dijú má gbárí tí ọ̀fẹ́ bọ́ ṣe ó wà á wò ó títí kékeré ni mo ṣe fún èmi ìrírí láyé ìmárí láyé kí á ní àìsá tó lè kàkalẹ̀ pé mo ṣe fún ọ rí àbúrò wa sọ mí di ẹni tí wọn máa báwọn èèyàn jà nítorí pé ọ̀tá ọ̀tá mi ọ̀rẹ́ mi ni gbogbo ẹni tó bá ti dọ́rẹ̀ ọ̀tá mi ńkọ́ ọ̀tá mi ni àwọn ẹni tí ọ̀gbọ́n àwọn ni máa ń tanrú rẹ̀ ká àwọn ẹni tó sì gọ̀ ni máa gbarú rẹ̀ wọlé torí ẹ má gbọ́rọ̀ sí lẹ́nu o irú rẹ̀ wọ́n máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ yorùbá yìí wọ́n kàn mọ ọmọ bínú síyàn wọ́n mọ ọmọ báyàn jà wọ́n mọ ọmọ tàpá sítéyàn láì jẹ́ kó sí ọ látàrí bẹ́ẹ̀ àìmọye orí ló dì fúnra rẹ̀ eléyìí lè jẹ́ pọ́ lọ́nà àti sí ọ́n dáadáa wọ́gbọ́n onífẹ́ dọ̀dọ̀ rẹ̀ kò tiẹ̀ nífẹ̀ẹ́ wò yóò sì fi pín gbogbo orin fáwọn èèyàn míì ó lè jẹ́ pé òní ọ̀jẹ̀ sábàbí àti dínà aburú kọ́mọ́dọ́dọ̀ rẹ̀ pàtí wọn náà bá ti ń bá ẹnìkan bàjà kò sí dàbí ṣùgbọ́n wọ́n bá rí i pé wọn náà ṣe súnmọ́ yóò dínà sí ọ nì ẹni tó ń bá ń kóra ró fún tó ń sá fún tó ò bá ṣe yọ já sí wípé nǹkan kan ló ní tì í ṣe fún ọ tó sì wọ́nà láti yanjú rẹ̀ tí ò yanjú. tọ́wá rí i pé kò jìnnà sí ló lè sògùn rẹ̀ mẹ́nìkan ni wọ́n á máa pe àpèhùwà fún ọ ìgbéruwà tó wù ní mọ́sùnmọ́ àwọn eléyìí mọ́bà àwọn eléyìí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bọ́ ọ bá pẹ́ kó tó mọ̀ kó ní ọ̀gbádùn nǹkan ń ṣèwọ́ náà ó ní ọ̀gbádùn torí tó bá gbádùn àbúrò ọmọ sọ pé eléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà wọ́n lẹ́ni tó bá sọ pé gbogbo èèyàn ti parun òun lọ parun jù lẹ́tọ̀ bá kọ́ eléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà àwa wo gbogbo community yẹn arikó èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ àmbẹ̀ èèyàn mélòó lọ́dà ó lè yàn méjì ni tálẹ́ ẹni tí ọ̀dà jù ẹni tí ń sọ fún wá jẹ ní pé wọ́n ti fi dáadáa padà sí ìyá tí wọ́n jẹ ní wọ́n bá ní bàbá láti ọ̀bá lọ́wọ́ kéèyàn ti fi bàbá ìgbà bẹ́ẹ̀ òfin kọ́ wọn lẹ́kọ̀ọ́ mọ̀lẹ́bí tá à ń ṣe dáadáa sí àwọn ìfi dáadáa pàdé dáadáa gbàtí wọn lè rọra sọ̀rọ̀ alẹ pa wọn wáyà gbàtí wọn bá tún ní bùkátà tá a lè kóra ró jìnnà sí wọn díẹ̀ láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ mọ̀lẹ́bí òun bí gbogbo mọ̀lẹ́bí ṣe rí náà nù àbí gbogbo mọ̀lẹ́bí ṣe rí <laughs> gbogbo mọ̀lẹ́bí ayé bó ṣe rí nù etí ọba rí bẹ́ẹ̀ tí wọ́n yàtọ̀ gbogbo mọ̀lẹ́bí ayé bá ṣe rí nù islam ti mà bẹ́ẹ̀ náà ló fi ní mọ́tì torí tiwọn kọ́ wa kọ́ wa káwọ́ dáadáa rẹ kọ́ karú tẹ̀síwájú pẹ̀lú dáadáa náà ngba wọn bí anabi sallallahu alaihi wasallam pé ká ní sokun ẹbí pọ̀ ó ní kì í ṣẹni tí ń fi dáadáa pàdé dáadáa ní sokun ẹbí pọ̀ ẹni tí ń sokun ẹbí pọ̀ lẹni tí ń so ní lẹni tí ń so pọ̀ nígbà táwọn ń pọ̀ bẹ̀rẹ̀ ẹni tó fẹ́ rí wọn ńgbà táwọn ò rí ẹni tí ń ṣe dáadáa sí wọn ńgbà táwọn ń sa ẹni tí wọn ń pè lẹni tí ń sokun ẹbí pọ̀ torí rẹ̀ a gbọ́dọ̀ ní sùúrù láàyè a gbọ́dọ̀ fọwọ́ wọ́nú a gbọ́dọ̀ pé ntí kálukú bá ṣe sí mi ní ọgbà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa torí pé àwọn mọ̀lẹ́bí tẹ rí yẹn aká ni wọ́n wọ́n kàn lè fún wàrà ni wọ́n lè dá wàrà nù so ẹni tí wọ́n bá tiẹ̀ jẹ́ làwọn wá má ti torí tiwọn kọ́ káwọ́ dáadáa rẹ ró máa ṣe dáadáa sí wọn àmọ́ gbogbo tí wọ́n bá ń ṣe wọn mọ̀ pé Allahu ló ń ṣe fún má wò wọn torí tó máa wò wọn ọ̀ dàdó naam aleykum salaam naam mi ń gbọ́ sọ́dà kéèyàn máa wọnú ilé onísọ́dà kó wọn máa wọnú ilé kèfèrí. So a ah, ó léwu o pẹ̀lú bó ṣe rí rondo yìí sòrí pé tó o bá jẹ́ rondo tó o tún jọ kàjú à táwọn máa ń fún ọ láwọn nǹkan mídìmídì jẹ àti wọ́ ọ lọ sọ́ọ̀tì oníṣòro àti sọ́ọ̀dọ̀ ọmọlẹ́yìn Ṣàngó kò o torí ẹ̀ jókòó lé yín délé yín ó ọ jókòó ọjà bó ṣe jẹ́. salaam. ọkùnrin tó ní náà. Hmm. ẹni tí ó sọnù gba ọ̀nà tó ṣe pé Allahu nìkan ló yé bóyá sọnù látara pé ọkọ̀ tó wọ̀ ó ní jàǹbá jàǹbá ṣe gbogbo ẹni tó wà ní ọkàn yẹn lọ parun ibi tí wọ́n sì parun sí ọjọ́ ibi tó ṣe pé kò tètè hàn sọ́mi èèyàn wípé ọkọ̀ kó bẹ́ẹ̀ ìgbà tí wọ́n rí òkú àwọn èèyàn yìí sí kálukú ti jẹrà àdẹ́nìkan mà torí pọ́nà táwọn èèyàn tíjàmbá lè gbà sí wọ́n bá wọn ó lè jẹ́ pé ọ̀nà tó gbà pòórá òun náà ni pé àwọn ajínigbé àwọn ni wọ́n jí gbé jíjí gbé tí wọ́n sì jí gbé wọ́n fẹ́ fi pawó mọ̀tírú àwọn eléyìí àwọn àní pẹ́ wọn ò ní jìnnà tó fi máa pè béèrè pé káwọn èèyàn rẹ̀ kí wọ́n wá sanwó ọjà tí wọ́n rà ó sì lè jẹ́ pé àwọn ajínigbé pa làwọn ẹni tó jí gbé tẹ́pẹ́ àwọn fẹ́ lo àwọn nǹkan kan nú ẹ̀yà ara rẹ̀ tòtí yẹn bá sọnù ní sísọnù tá a kó fìrí rẹ̀ má ìgbà mélòó níyàwó rẹ̀ lè dúró dà lábẹ́ òfin ṣẹ̀ríà ní kété tí wọ́n bá ti rí má tí ọ̀nà tó sì gbà sọnù. So tí ò fi ni lọ́kàn balẹ̀ pé bọ́yá àárì àtìgbà yẹn lóbìnrin yẹn ni ó ti lọ dẹ́sùn àìrí lọ́dọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn Islam tó bá jẹ́ pa bá ní àwọn kóòtù ṣẹ̀ríà ṣẹ̀ríà so kóòtù ṣẹ̀ríà ni ó ti lọ dẹ́sùn àwọn akọ̀dé tilẹ̀ tó bá akọ̀dé tilẹ̀ àwọn a máa fojú a máa wá lọ́tún a máa wá bóyá Allah azza wa jal ó lè sẹ́ rírí torí pé a gbọ́dọ̀ sọ retí nù àwọn ẹlòmíì sọnù bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ lò tọdún kan wọ́n padà rí torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ jàmbá tó ṣẹlẹ̀ gbàtà ń pìtàn bí nǹkan ṣe ṣẹlẹ̀ yes possibility wà wọ́n yẹ pé ńgbà tán sọnù àwọn kan ló jí wọn kó wọ́n lọ dà wọ́n síbì kan ló kọ pé àti lò wọn ò tíì tó kólú ẹlẹ́dàá wa kó sì ṣínà fáwọn láti sá àmọ́ ọdún kan so obìnrin yẹn tó bá ti wá report ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin bá ti pé á ṣèdájọ́ pọkọ yẹn ti kú òfin yẹn ni pé nínú ìdájọ́ láti pọkọ ti kú o kìí ṣe pọ́ dá wa lójú o kìí ṣe parí kókó o àmọ́ torí pé a nígbà gómìnà yẹn máa jókòó láéláé nínú nínú yà tọdún mẹ́rin yẹn bá ti pé á sì dájọ́ pọ́kọ ti kú obìnrin yẹn wà á ṣẹ̀ṣẹ̀ jókòó nísìn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá láti ṣe ìdà tó bá ti jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn ó ti láǹfààní àti lọ́kọ mi àmọ́ dúkìá tọkọ ń fi sílẹ̀ ànípin ìrìnàfẹ́ nù dájọ́ la ti sọ kọ́kọ́ ti kú ànípin dúkìá yẹn ó dìgbà tí àkókò kan bá tó tó lórí ọjọ́ orí ọkọ tá a rí máa tí ò rọrùn kápẹ́rù rẹ̀ ọ̀sẹ̀ mi dìgbà náà. apá kan náà olùmọ̀ yìí pé ọgọ́ta ọdún wọ́n ní àádọ́rin ọdún ọgọ́rin ọdún àádọ́rùn ọdún ọlọ́pìn yẹn kí tó bá tó pé ọmọ ninety years láyé tó ń ti páàrí ìgbà náà láti òpin dúkìá rẹ̀ ẹ̀yin wá ní ninety years ṣé gbogbo àwọn ọmọ ò ti kú bọ́mọ bá kú ọmọ ọmọ kù ṣé bàbá àti yóò ti kú táwọn bá ti kú ọmọ ọmọ tó kù sọ́pin wà nù wọn kò sọ́kùn inú wa á máa sọ̀rọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ àtọkùnrin àtobìnrin wa àwọn náà ti kú àwọn ọmọ tí wọ́n tánjọ́ kùn so báyìí ni wọ́n máa ń ṣe pẹ̀lú ìyàwó àti dúkìá ẹni tá a bá rí ma náà wa aleykum salaam. Thank you ayi na nǹkan mi tún lé lẹ́yìn ìgbà wo la lè dúró dà nígbà tá a bá rí ọmọ ìyá wa tó sọnù tá a fi lè ṣe sọ̀látùl jànáza sí lára eléyìí àní ṣe sọ̀látùl jànáza sí lára tá a bá ti rárí dájú kó ti kú mo rò pé yé wa a gbọ́dọ̀ ti sọ̀látù janaza sí lára sábà tí ìrárí dájú kó ti kú ọwọ́ páàrí àtìgbúrò rẹ̀ ṣẹ̀ríà ò sọ pé kẹ́ẹ̀tì torí rẹ̀ ti sọ̀látù janaza sí lára eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́sẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹnìkan ní travel ó wá sí ilẹ̀ Yorùbá ń bì wọ́n lọ sí Àbújá Àbújá ní ti ń ṣiṣẹ́ tí wọ́n ní architect wá dé abaji ìlú àkọ́kọ́ tó kàn tó máa ń lọ sí Àbújá láti agbọn Kogi state abaji yẹn ni wọ́n ti ṣùtì arákùnrin yẹn oníwà ọkọ̀ mọ́mì rẹ̀ wà nù ọkọ̀ àtàwọn ọmọ ó nìkan sí ni mọ́mì rẹ̀ bí ṣùgbọ́n tí wọ́n ṣùtì arákùnrin yìí ìbọn bá níbi ìdẹ̀tí gbígbóná ìrora ọta àbátọ́ba nídẹ̀tí ó mú dúró ń tú láti ẹ̀jẹ̀ ti kún gbogbo ara rẹ̀ ó dúró tà ìdúró àwọn ajínigbé bu ọkọ rẹ̀ wọ́n kó gbogbo wọn ó di inú gbó kọ̀pẹ́ sí ọjọ́ tí wọ́n yìn bàn yìí ni wọ́n kúkú yìn bàn wọn pa nǹkan náà kíyèsí ibi tí bá ti bá pé kò ní yè nísìnyí kérora burúkú burúkú ẹ mọ̀ pé kà náà ni ìkà ló mú wọn yìn bàn àánú ò fún kà náà ló fi jẹ́ pé yínyìn ń ba wọ́n fi dá dúró wọ́n kó fi ban wọ́n fi wá yìn ń banra lọ sálùkìyà. tọ́ gbàtí wọ́n wá wo fóònù rẹ̀ wọ́n fi wá ń pe gbogbo àwọn èèyàn tí ó ní kọ́ńtáàkì wọn àwọn máa ń dáhùn máa ń dáhùn àwọn olórí ibú yìí bá ń pé àwọn gba kìnnìkan mílíọ̀n kìnnìkan mílíọ̀n káwọn tó dá gbogbo wọn lẹ̀ wọ́n sì síwájú pa arákùnrin yìí àwọn èèyàn bá wọn ṣe ìdúnadúrà lórí pé gbogbo wọn ni wọ́n túlẹ̀ bàtà wọn máa ń tọ́ pamọ́ sẹ́ni wọ́n fi wá pò lórí iye mílíọ̀n kan gbàtà gbowó tẹ́tí wọ́n da àwọn èèyàn lẹ̀ ìyá àtàwọn ọmọ arákùnrin yìí ni wọ́n dálẹ̀ lẹ́yìn tá ti lu àwọn náà sí ẹnu ìyá wa làwọn èèyàn ti wá gbọ́ kí wọ́n ti pa ọmọ ìyá yìí ọ̀nìkan sì níyà yìí bí láyé sọ irú eléyìí sẹ́wọ̀n ká ti gbọ́ nítorí ṣẹlẹ̀ wọ́n wá ń tọrọ káwọn lórí ibú yìí ó rìlíìsì òkú wọn rìlíìsì ẹ̀ irú eléyìí ẹ̀ ti sọ̀ láti lọ́ọ́ sókun yẹn lára sẹ́mẹ̀ká ti mọ̀ kí wọ́n ti pa yàtọ̀ sẹ́ni tí àmà bó ti kú ni bí ò ti kú ẹ̀ ní ṣe solatul janaza náà wa alaikum salam. ẹnì yẹn ṣe kí ni. Ah nígbà tí ninety years bá pé ẹni tó kù ń gbà náà torí pé bàbá kú bàbá kù láyé nísìn gbogbo ọmọ tó bí àwọn ọmọ kú nígbà tí bàbá wọn nínú sírò tá à ń sírò tó pé ọmọ sixty years ni gbogbo ọmọ kú àmọ́ àwọn ọmọ rẹ̀ náà kú wọn bímọ ìgbà tí bàbá bàbá wọn tó sọnù tó ń fi pé náìtì àwọn ọmọ àwọn ti ń pé thirty four thirty five thirty six forty àbí òye àwọn ọmọ thirty four thirty five forty nǹkan kan àwọn ní òjòògùn bàbá bàbá wọn náà bọ́ọ̀lù kí ló fẹ́ máa fi ṣe. bọ́ọ̀lù wọn ya aláwòrán èrè ẹ lè ra fọ́ọ̀mù tí ọ̀gá sá ti nílé bọ́ọ̀lù kó sẹ́nu ọ̀kadà náà bẹ́ẹ̀ni wọ́n ní sá lè jẹ ọ̀ní bẹ́ẹ̀ni a lè jẹ tó bí kí apá kan náà ní jẹ táwọn kan sì fi sọpá jẹ nítorí sọpá jẹ ni pé ẹran òkun ni. ẹran òkun ànábì lẹ́tọ̀ ní kọ́dà kó kú bẹ́ẹ̀ nǹkan tí àwọn olùmọ̀kan rí táwọn fi sọ pé àní jẹ nípa ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹran tó bá ti jẹ́ abẹ́yín ọ̀gán àgbọ̀dọ̀ jẹ eyín ọ̀gán tí ọ̀ní ní uncountable kò sí kà àbí òye wa yàtọ̀ sírò àwọn kìnìún ẹkùn ìkòkò táwọn kéèyàn ọ̀gán tiwọn mélòó náà ọní gbogbo eyín ọ̀gá ni gàtàgàtà rẹ̀ so àwọn àwọn eyín yẹn so kò kò kò tó wò torí wọ́n tọ̀ hóró máa ó hó alḥílò mẹ́tẹ̀tù ọtọ́ ká jẹ náà. wọ́n nígbà wọn lálẹ́ sí sọlá tó bọ́hà lẹ́yìn àsùbá tó rùn bá ti yọ tó gbéra sókè láti bí itago méje bá ti ń kú kọ́tà àsìkò yẹn ti tó títí tóorùn tí ó fi dátàrí àsìkò yẹn pọ̀ áwàsì yẹn pọ̀ kò sí rákà méjì mbẹ náà. ìyàtọ̀ wà ń bẹ ńgbà tí èsì pé wọn náà mọ nǹkan wọn fẹ́ ya passport fún id card fún passport sọ fẹ́ fi rìn náà. ṣe eléyìí ó wù ya fọ́tò ṣé máa wù yàn yà ni àbí wọn ni ọlọ́mú wa ó tún máa o sí nǹkan míì tá a lè fi di ìgbà kí la di náà la gbọ́dọ̀ mú wa ní mú ti yọ kóńbì àmì yà pé máa rántí sọmọ pé wọ́n ló wù wọ́n ló wù láti dáràn láwọn tó tó lórí tó láwọn tó rẹ̀ bẹ́ẹ̀ mo gbà wọ̀ ìtẹ́lẹ̀ mo gbà wọ̀ ìwé lọ́gbà ó fi àwọn èèyàn kan lẹ̀ tọ́lẹ́tọ̀ àtijọ́gun wa ẹ mi tunu wípé tí ẹni tó sọnù tẹni tí òun náà lẹ́tọ̀ọ́ sátìjọ́gun bá kú ńkọ́ torí ẹ̀ la ti gbọ́dọ̀ kọ́ mà eléyìí ń bẹ nínú bá ń ṣe ń pín ogún pé tẹ́ni tó kú ọmọ rẹ̀ kan ó ti sọnù àárí á pín ogún yẹn lọ́nà tó ṣe pé á pé bùbù pọ̀ ọmọ yẹn ń bẹ láyé á tún pín gbọ̀nà míì lọ́nà tó á pé bùbù pé kò sí láyé tá a bá pé bùbù pé ń bẹ láyé ntọ́ dájú ni kí gbogbo àwọn ẹni tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ nínú àwọn ẹni tí ó jogún ìpín wọn ó dínkù sí tí wọn ọ̀bá gbà tó bá pa pè bubu kó ti kú. àjẹpẹ́ tó sàǹfààní jù fẹ́ni tó sọnù òní ká pè bubu pé ń bẹ láyé kìí ṣe pé ká pè bubu kó ti kú torí tó bá lọ yọjú pé kò ti kú àwọn eléyìí ò ní ṣe bí pé ẹ pin jàgbá yín wá àbí òye wa so nítorí ẹ bá ń ṣe máa ń pín egun ẹni tí ọba sọnù á wàá da nǹkan tó yẹ kó wọn gbà á dà dúró tọba yọjú yọ gbà nǹkan rẹ tí ọba yọjú gbogbo tí ó kù tá a fi kún ní táwọn àti ń ti gbà lórí kó ti kú á fi kún fún wa torí pé méjèèjì la ti pín kalẹ̀ láti sùn a ti pín pé tọba ti kú a pín pé tí ọba ti kú èyí tí ò tí kú lá sí tọ́ba hàn kó ti kú ńkọ́ ìpín kálukú tí ó gbà kún ẹni tó ti gbà tẹ́lẹ̀ lórí kó ti kú àfikún fún un torí ẹ̀ náà la sọ pé kẹ́ ẹ wá kọ́ kíw kẹ́ ẹ wá kọ́ kíw kẹ́ ẹ nímà torí pé téèyàn bá nímà nǹkan púpọ̀ ò ní lè yanjú ẹ̀ láyé yìí torí ìka tí mo sọ yìí ẹ lè fi gbogbo agbègbè yìí sílẹ̀ tẹ́ lọ ságbègbè bòmíì tẹ́ ní rẹ́ni tí wọ́n bá ń pín agbọ́dọ̀ kọ́ máa nílùú wa yìí àwọn èèyàn fẹ́ràn kó ọmọ kọ́ mà olódo lọ́pọ̀ olódo lọ́pọ̀ wọ́n sì máa wá àti fẹ́ dolórí wọ́n fẹ́ dolórí fáwọn mùsùlùmí ẹgbẹ́ wọn tí wọ́n jọ jólódo pẹ̀lú àìmàkan wọ́n máa wá jà só lórí wọn lórí àìmàkan ìmàlẹ̀ yẹn máa wá torí tó bá wá mà ìwọ fọ̀rọ̀ rẹ lẹ̀ fún Allah èntì ó lù ọ fún òun ti mà wọ́n kì í wá màá nítorí pé èèyàn fẹ́ dolórí wọ́n kì í wá màá nítorí pé èèyàn fẹ́ jẹlẹ̀ máa mọ̀ wọ́n kì í wá màá nítorí pé èèyàn fẹ́ dàfà tẹ̀síìrì àbí kángáró mufti kan ìṣẹ̀lẹ̀ yẹn máa ń wá mọ̀ nítorí pé mo fẹ́ gba ìmàkánu kúrò lára mi mo fẹ́ jẹ́ sábàbí sẹ́mi náà fi jẹ́ àti gbọ́n àìmàkánu kúrò lára àwọn èèyàn kéèyàn tó wá máa ọ jámà kankan nínú ọ̀rọ̀ màá torí ẹ̀ ti máa ń se wàhálà ìgbà ń se wàhálà tó ń wá mọ̀ ẹnìkan ní rí ọ ìgbà ń ṣe wàhálà tó ń wá mọ̀ ẹnìkan ò ní rí ọ ìwọ kọ́ wàá gbéra rẹ síta ọlọ́run gbé ọ hàn tó bá jẹ́ pọ̀ máa ti ọlọ́ mo rọ̀ yín mo tún tù yín ẹ máa wá wá mà ẹ máa wá wá mà nǹkan púpọ̀ ti sọnù máwùn èèyàn lọ́wọ́ bì tura ẹgbẹ́ àtijọ́ ti jáde bá tóbi kí mi tó bá àwọn òbí ẹni náà dá tí ó kojú di ọ àmọ́ èèyàn dá mọ̀ irọ́ àfi mùnáfìkì ẹ̀rọ ẹ̀rí bá ṣe hàn bàjẹ́ ńlú yìí wọ́n hàn bàjẹ́ láwọn ọ̀dọ́ tó yẹ kó wọ́n wá mà wọn wọ́n gboyè wọ́n láwọn ọmọ olójó tí ọ̀dá kankan mà àwọn náà máa dá sọ́rọ́ wọ́n máa àwọn làwọn àwọn làwọn kún lọ́mọ tí ọ̀dá mà ń di bẹ́ẹ̀ ni gbàtọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ sèlú ti yín nu ẹ̀yin ọ̀dààmú fún ma tó a kẹ́ wá mà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí sẹ́nu pẹ́yẹ pẹ́yẹ ní ìsìn àwọn wà lẹ́yìn lẹ́yìn ni bẹ́ẹ̀ni kò ní dá àwọn ọmọ pé wọ́n ń bẹ. ẹ wá ma o ẹ wá ma o ẹ wá ma o ọjọ́ ń lọ ṣùgbọ́n fi tóorùn sẹ́kù sí lójú sámà ó tó sẹ́wù kọgbẹ́ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk الله